حدثنا أن الأمانة نزلت في حذر قلوب الرجال ثم نزل القرآن فعلموا من القرآن وعملوا وعلموا من السنة ولا النبي صلى الله عليه وسلم وصيكي أمانة سقالب سينوا أمامية ẹ̀yìn rẹ̀ làlùkùránì wá sọ̀kalẹ̀ ní ìgbà tí àlùkùránì sọ̀kalẹ̀ lẹ́yìn àmánà àwọn èèyàn wọ́n kọ́ ìmọ̀ nípa àlùkùránì wọ́n sì kọ́ ìmọ̀ nípa súnà eléyìí ni tí mo ti rí nítorí pé bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà tí ọlọ́run bá sọ àlùkùránì kalẹ̀ tán táwọn èèyàn ti gba ìsìlám táwọn sàhábà wọ́n jẹ́ mùsùlùmí àkọ́kọ́ ọlọ́run bá ti tún wa ṣe ó fi àmánà sí wọn lára eléyìí ó ṣe ìrànlọ́wọ́ púpọ̀ wọ́n fi ha alukur'an wọ́n mà nípa rẹ̀ wọ́n fi ha sunna anabi sallallahu alayhi wa sallam wọ́n mà nípa rẹ̀ wọ́n ò sí arafi kàgbé fún ọ̀kan nínú àdí nínú àyà alukur'an wọ́n ò sí àyà kan ìbọnú súra mi tó yàtọ̀ síbi tí wọ́n ní kí wọ́n kì bọ̀ àmàna lóbi wọ́n ò dá àdí ti papọ̀ mọ́ alukur'an wọn mú alukurani wọn ò lùkọ masọ́nà anabi sallallahu alayhi wa sallam ọ̀kọ́ kan nínú rẹ̀ tó gélégbé ni nǹkan kọ́kọ́ ló bí eléyìí bí ẹ bá ṣe amánà wàhádàtàna arọ́fàì amánà anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ tó tún bá a sọ ọ̀nà ni kí amánà padà kóra ọ̀nà ni kí ẹlẹ́kẹ̀ẹ́ ilé tí ìfọdé ifá tọ́ka sí pé kò tí ì ṣẹlẹ̀ mọ̀ ń dúró de kó ṣẹlẹ̀. láṣẹ ọ̀rọ̀ tí ìfọdé ifá ibn al-Yaman ilé tó sọ fún gbọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wa sallam ọ̀kan ni nínú àwọn àpẹẹrẹ ilé tó jẹ́ àpẹẹrẹ kéékèèké ilé tó síwájú gbé ní àgbéyàmù ilé tó sì kó ti ṣẹlẹ̀ tí ó kíni ndị amana lọdọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó bá ti sọ̀rọ̀ àmánà ohun ti máa wá sí ọpọlọ wa òun náà ni òun afúnṣọ eléyìí téèyàn gbé pamọ́ sọ́dọ̀ ẹlòmíì pé kó máa báyà mójútó kí nǹkan kan má ṣe é fi dá ike ńgbà téèyàn bá dé tí wọ́n gba tó fi sọ́yà bó ti ṣe gbé fún wa ní bẹ́ẹ̀ni inú ìtumọ̀ àmánà nìyẹn àmọ́ kí èso ní gbogbo ìtumọ̀ àmánà nítorí pé tó bá ti gbé tá a bá yìí lórí òun náà ni wọn fún sọ òun agbé pamọ́ sọ́dọ̀ èèyàn bí kò bá wa sọ láti gbà padà bá ti ṣe gbé fún tó bá yẹ tá a bá gbọ́ yìí nípa nìyẹn yẹn tó ha eléyìí tó ọ̀kárí ìgbìmọ̀ tí wọ́n ń pè ní àmánà nítorí pé àmánà nínú òfin ẹ̀sìn Islam ìtumọ̀ rẹ̀ fẹ́ẹ̀ ọ̀tayọ̀ gbogbo bá ti ṣe ń pè kí ọba jẹ́bẹ̀ ẹ̀gbọ́n dáná sallallahu alaihi wasallam níbi tó ti di àmánà máa ní ìmánì tó sọ ike láàyè ìmánà lè mẹ́la àmánà tẹ́lẹ̀ kò sí ìmánì fún gbogbo ẹni tí ọba ti lámánà ó túmọ̀ sí pé ìmánì ìmánì àti ìpínlẹ̀ kejì wọn ìyára wọn ṣé sísọ ohun tó bá gbé pamọ́ sí ọlọ́dọ̀ lásán wọn á ní túmọ̀ àmánà lórí jẹ́ pé tó o bá ti ní òní ìmánì tó o bá ti ní òní ìmánì tó o bá ní ìmánì tó o ní ọjà kó o ní ìmánì ẹ̀gbọ́n tó lọ́wọ́ bá ti sọ nínú Suratul Ahzab ọlọ́ni iná àrùbùnà àmàlẹ́ sàcàlẹ́ sàmáwájú wọn ọ̀rùn wọn jìbẹ́lì fa abẹ́yìn náà ẹ̀yà mẹ́lẹ́ náà wọ́n aṣọ́kọ̀dá mẹ́lẹ́ náà. وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أني أدرجو أمانة لك وسمى مجلجي أسيلة مجلجي أدرجو لك وأمو كلا الله وأفتا ike ẹtẹrisi ẹgba ẹgbẹ̀rú sánmà méjèèje wọn kọ ilẹ̀ méjèèje wọn kọ àwọn òkè ńláńlá wọn kọ wọn wa ashfaqna minha ẹ̀rù rẹ̀ bà wọ́n àlègbè ẹ̀rù rẹ̀ ń bà wọ́n wa hamalaha al-insan èèyàn lọ́tẹ́rì sí èèyàn lọ́tẹ́rì sí tó gbé káńdínyàn lọ́mọ èèyàn gbé kí ló dé tó fi tẹ́rì sí kí ló dé tó fi tẹ́rì ìgbà tó fi gbé káńdínyàn innahu kana zaluman jahula nítorí pé alábòsí àbòsí rẹ̀ ńlọmú tẹ́rì sí àbòsí rẹ̀ ló mú tẹ́rì gbà jọ wúlá aláìmọ̀ká sí ni àìmọ̀ká ló ṣe ńlọ́fà ló fi tẹ́rì gbà ṣé níta wá tó pamọ́ sí yàn lọ́dọ̀ wá ní ìtumọ̀ eléyìí tí sọ́mà sá fún sọ́mà méjèèjì ilẹ̀ méjèèjì sá fún gbogbo àwọn òkè ńláńlá wọn sá fún kọ́mi èèyàn tó wá tẹ́rì gbà kẹ́lá kìí wọn fún sọ́lá torí ẹ̀ ńlọ́sẹ̀ wá látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma. قل الأمانة هي الفرائض التي افترضها الله على عباده قل تنجي أمانة قلنا لا وعناية إليه تنوى باسي لا عناية لولي أهو إداري إليه أمانة قلنا لن دوجوكو أهو سما مجي لن دوجوكو أهو سما مجي جل مجي جاتي أهو كلا لا ipe ẹtẹrí gbà ẹ pé ẹyin ẹ máa ṣe gbogbo wọn sáfún ẹrù ọ̀kan nínú àwọn olùmọ̀ nípa tafsir ó ní al-amanatu hiya ma umiru bihi wa ma nuhu anhu ntí ọlọ́run ọba tọ́gbà lérò pẹ̀lú àmánà níbí oní àní gbogbo tó fi pa àwọn ẹ̀dá rẹ̀ láṣẹ àti gbogbo ń tọ́sọ pé kí wọ́n pàtì oní jẹ́ al-amana Qatada ibn Du'am as ọ̀kan nínú àwọn olùmọ̀ńlá nípa tafsir àti máa oní al hiya ad ètò ìjà àmàna níbi òun náà ní gbogbo ẹ̀sìn eléyìí ní ìtumọ̀ tọ́fẹ̀ tọ́kárí eléyìí tí a gbà wọlé fún àmàna níbi ike na tó hiya dín àmàna lẹ́sìn torí ẹ̀ إنا عرضنا الأمانة ha السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا àmàánà tọ́lọ̀ ń lọ dodo rẹ̀ kọ́ sánmà méjèèjì ilẹ̀ méjèèjì àti àwọn òkè pátá àwọn òkè ńláńlá àti àpáta nínú àyà yìí òun náà ni ẹ̀dín ẹ̀sìn ẹ̀sìn tọ́lọ̀ ń dodo rẹ̀ kọ́ sánmà méjèèjì ilẹ̀ méjèèjì àti àwọn tí gbogbo wọn kọ̀ láti gbé rẹ̀ bá wọn èèyàn tẹ́lẹ̀ sí torí pé ẹ̀sìn tó tẹ́rígbà tó gbé ẹ̀sìn tó tẹ́rígbà tó gbà tó sọ pé wọ́n mójútó ilé ayé la ti wáyé ibi tí wọ́n ti sẹ́sìn náà la wáyé akramakumullah lọ́dà gbẹ̀ngà kìyàmù kò sẹ́sìn máa ẹ̀sìn ẹ̀sìn téèyàn gbélé ayé ṣe lókùtì ọgbà ẹ̀sán àìsẹ̀sìn láyé ni lókùtì ẹ̀yàn ọgbà tó bá di lọ́dà kìyàmù ibi tí wọ́n ti sẹ́sìn náà wáyé kọ́líkálukú ó gbéra rẹ̀ léèrè dọ́lọ́ náà là ń sìn bàbá ti lọ́ ń sẹ́sì tọ́lọ̀ fi ránṣẹ́ ni wọ́n ṣe tọ́ba lọ sẹ́sì sẹ́sì tọ́lọ̀ fi ráwọn ránṣẹ́ rẹ̀ ni wọ́n ṣe àbẹ́sìn ìfẹ́nu àdàmàdì ẹ̀sìn afọ́pọ́lọ́ gbé kalẹ̀ irọ́ lásán ìlọ̀pọ̀lọpọ̀ ń ṣe lórúkọ fáwọn láwọn sẹ́sì. wàhámẹ́lẹ̀ ẹ̀sán ọmọ èèyàn járígbà ó gbèrú kánníyà ní nǹkan kankọlọ́fà bí ìbá ṣe nǹkan méjì wọ́n sì ní nǹkan méjì gbogbo jẹbaari tó ṣẹlẹ̀ láì ṣe déédéé nínú ìgbésí ayé ẹ̀yin ẹ tètè wo nǹkan méjì yìí báyìí kí ẹ fi sùn nǹkan náà ẹ rí bí àbòsí ló bí ẹ sì rí páì màkà ló bí jẹbaari èèyàn tó bá ń ṣe ségesège ṣe ṣe rádaràda nínú ìgbésí ayé rẹ̀ jẹba gbé lórí òṣùwọ̀n ẹ rí pé nǹkan méjì ti ń da láàmú láàmú àbòsí àìmàkà àbòsí àìmàkà torí ẹ àwọn ẹni tó sí náà àwọn ẹni tó takùtọ náà àwọn ẹni tó mẹsìn ní nǹkan ẹ̀fẹ̀ àwọn ẹni tó yẹ pé nǹkan rádaràda ni wọ́n ń ṣe tí wọ́n rò pẹ́sìn làwọn ń ṣe kí ló ń da àwọn láàmú innahu kana zaluman jahula àbòsí nítorí pé ń tọ́ yẹ kọjá kọ́lọ́ ọba nìkan iná ló gbé lọ́ba òtútù fẹ́lómi nínú ẹ̀ àbòsí ni wọ́n ń pele yẹn jòhúlá àyìnbàkan ló dọ̀ ọ́láàmù sẹ́lómi lọ́dọ̀ yàtọ̀ sọ́lọ̀ ni tóbi jẹ́ fẹ́lómi tó yàtọ̀ sọ́lọ̀ ló ń képe tóbi jẹ́ fẹ́lómi tó yàtọ̀ sọ́lọ̀ ló ń pé kọ́ràn lọ́wọ́ ẹlòmí tó yàtọ̀ sọ́lọ̀ ló ń pé kọ́ràn ṣe ẹlòmí tó yàtọ̀ sọ́lọ̀ ló ń pé kọ́bọ̀ ọ̀la òtúlò ní ọ̀bọ̀ ọ̀la àbòsí àtàyìnbàkan náà. a àdúgbò fọlọ́n ọlọ́run bá tún sí pé nínú àwọn ẹ̀dá rẹ̀ tó ṣàánú ọ̀sánù wa pẹ̀lú títẹ̀lé ta nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí ẹ ẹsìn gbogbo ẹsìn pátákólóńgodo amánà amánà ni wọn pè gbogbo tọ́lọ̀ ṣe lọ́nà yẹn kọ́ amánà as-salatu amánà sọ̀láàtù tọ́lọ̀ ọba ní ká máa ṣe lẹ́ẹ̀ márùn lójúmọ́ yìí amánà ló ná o was-siyamu amánà siyam kákẹ́nu rúṣẹ́sì fọ́lọ́ amánà ni o. والزكاة أمانة زكاة أمانة لناو والحج أمانة حج أمانة نيو الجهاد في سبيل الله أمانة كذا فجوان الله أمانة ني. الأمر بالمعروف أمانة والنهي عن المنكر أمانة فقروا ينات سلادة فقوا يبادفوا أمانة قول الصدق كما صولوا أمانة اجتناب الكذب قد سيرا أمانة فالدين والشرائع كلها أمانة أسي أتبقوا في طلوع وأسلم أسي أمانة أوتلون فوانكو أمانة لنا إما تلون فوا أمانة بني أوتجا سواجو أمانة gbogbo sẹ́tì yẹn máa ń ṣe ẹ̀yàn gbowó sùn níbẹ̀ àmánà àmánà ni àwọn ọmọ yín àmánà ni wíwò tá à ń wò àmánà ni gbígbọ́ tá à ń gbọ́ àmánà ni ọ̀rọ̀ tá à ń sọ àmánà ni gbígbé tá à ń gbẹ́sẹ̀ àmánà ni kí ló tún àkùtù ọ̀tá àmánà. torí ẹ̀ inna arafna al-amanata ala as-samawati wal-ard فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا kọjá pé gbogbo gbígbésẹ̀ wa àìgbésẹ̀ wa sísọ̀rọ̀ wa àìsọ̀rọ̀ wa dídìde wa àìdìde wa dídùbúlẹ̀ wa àìdùbúlẹ̀ wa àmàna gbogbo ẹlẹ́sìn. a ò lóòótọ́ o àbòsí àti àìmọ̀kan ló mú èèyàn gbé o àbòsí àti àìmọ̀kan ni ló mú èèyàn jáde sí torí ẹ gbogbo ẹ̀sìn wa àmàna ni o ìtọ́lọ́wọ́n bá tó lé wa lọ́wọ́ lórí ká máa mójútó ká pa òfin ọmọ nípa rẹ̀ gbogbo tó ń bá ní kẹsí ni ẹ máa ṣe gbogbo tó ń bá ní kẹsí jìnnà sí oníkẹ jìnnà sí tẹfẹtẹfẹ nítorí pé a ó fi yín léèrè nípa àmàna tó bá di jọ pé nàìjíríà ẹ ò lè lọ bẹ́ẹ̀ láì jẹ́ pọ́ lọ́wọ́ bá fi yín léèrè waqifuhum innahum mas'ulun ẹ dá wọn dúró gbogbo wọn láàbì léèrè àmàna ìtumọ̀ rẹ̀ fẹ̀ ó gbòòrò. ọkàrí gbogbo ntá sọ yìí ó tún kárí gbogbo ìta mẹ́nubà àmánà yìí nítorí bó ti ṣe léwu tó ní gbogbo ẹ̀dá pátá ni wọ́n fi kọ́ ni wọ́n fi láwọn dárí sí ó ju agbára wọn lọ àwọn ò lè àmójútó rẹ̀ tí wọ́n mi èèyàn tọ́jú ọ̀lẹ wọ́n mi èèyàn tó ṣe pé ẹlẹ́mìí kúkúrú lọ́lọ́dà wọ́n mi èèyàn tó ṣe pé ìfẹ́ náà máa bàjẹ́ pẹ̀lú orí rẹ̀ olórí rẹ̀ kónkó orí rẹ̀ rọ́ńdó ọ̀tẹ́rìgbà gbogbo àmánà yìí báyìí kò tí ẹ̀ wo kíní ọ̀padà jásí ọ̀tẹ́rìgbà látàrí kíní látàrí bí àbòsí látàrí àyùmọ̀kan ṣùgbọ́n adúgbò fọlọ́ aláàánú lọ́lọ́ lọ́lọ́ ọlọ́wọ́n bá máa àwọn ẹrú a sì máa ràn wọ́n ṣe ọmọ èèyàn ti tẹ́rígbé ó ti tẹ́rígbé ìyá ẹni kúrò nídìí rẹ̀ pé ìgbé má kò má torí ti eléyìí tó wá kù òun náà ní ká sàmójútó rẹ̀ wa ọ̀ràn yẹn ló lórí wa ká mójútó nítorí pé àmánà ni ọlọ́run sì fi wá léèrè ń parẹ́ tó lọ́la a fẹsẹ̀ wá sí rárá ti òkèrè tó ṣe ní àti ní gbangba wa náà bẹ̀rù àti ní gbangba wa tẹ̀lé gbogbo bá ní ká má torí ẹ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó mójútó nǹkan afúnṣọ yìí yọ jẹni tá a máa pè ní alámi ẹni ìfọkàntà ẹnikẹ́ni tó bá wá dá bá àmánà yìí tó ṣe ike kò mójútó sí rẹ̀ ọ yapa tí gbogbo tọ́lọ́n bá ní ká ṣe gbogbo ètò bá ní ká má ṣe ló máa rọ́ọ̀lù eléyàwó wọn máa pè ní alùkọ́ọ̀lì oníjàmbá ọ̀gbọ́lù ọlọ́pọ̀lọpọ̀ àbòsí alùjọ́hóòrù ọlọ́pọ̀lọpọ̀ àìmọ̀kan àmánà tẹ wá rí ìtọ́lọ́wọ́n bọ́ kápó lẹ́nu yọ padà di ta wátàrí yọ padà di tó ti pa sàwátì rẹ̀ láàrin ọmọ èèyàn kò ní padà sí má lókè pẹ̀ eléyìí tún àmì kan nínú àwọn àmì gbẹ̀dẹ̀ òkèèyàmù ọlọ́wọ́n bá yọ ká àmánà kó lẹ̀ fẹ́ẹ́ tí ó fi di pé sàṣì èèyàn lókù tí ó mójú tẹ́sì mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn máa tàpá sẹ́sì wọn ibi ọ̀pọ̀lọpọ̀ orúkọ lásán ní wọn ò mójútó islam tán láwọn ṣe wọn wá ń lérò ibi pẹ̀lú ẹ̀tànjẹ́ àwọn ó ṣeéṣe káwọn ẹni tó wà ní ẹ̀tànjẹ́ lẹ́nu káwọn náà rálẹ̀ jẹ́nà kan na tó bá ti jẹ́ ọ̀gbẹ́ni àlùkìyà ọlọ́wọ́ bá yọ ká màánà kó lẹ́ ẹ̀rí pẹ́ni tó ṣe gbàgbọ́ ní kọ́ màánà àwọn èèyàn nígbà tí wọn bá ṣe jàǹbá láàrin rẹ̀ sọ́nà tí wọn á ní ṣe láàrin torí kankan bá ọkọ wọn wọn náà ni ìjàmbá làwọn fi sọlá ìjàmbá ni wọ́n ti ìdí ìjàmbá ni wọ́n ti ń róúnjẹ àríjẹ ní jàmbá ọ̀pọ̀ láyé ọlọ́run ká àmánà kó lẹ̀ gẹ́gẹ́ bí ó ti ká ìmọ̀ kó lẹ̀ gẹ́gẹ́ bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n ká àmánà kó lẹ̀ títí tí ó fi di pé èèyàn yóò di oníjàmbá lẹ́yìn tí gbogbo ayé ti má lẹ́nu ìfọkàtà torí ẹ̀ àmánà ẹrù tó wúwo gani o ẹrù tó wúwo gani ìtumọ̀ rẹ̀ sì fẹ́ẹ́ owó ọ̀dàyọ̀ bá ti sẹ́ torí ẹ̀ nínú tụmarị rẹ̀ tó tún otu gẹ́gẹ́ ṣe wá nínú súnà sallallahu alayhi wa sallam ó náà ni pé ní ìgbà tá a bá ti mú ọ̀rọ̀ tá a fi tì sọ́dọ̀ ẹni tí ọ̀kájú ẹ̀ tá a bá mú kankan tá a gbé sọ́dọ̀ ẹni tí ọ̀kájú ẹ̀ sẹ́ni tá a bá ti gbé ẹnìkan tí ọ̀kájú ẹ̀ tá a bá gbé eléyìí jẹ́ ọ̀kan nínú àmì ó gé ìgbàwọ́ ọ̀rọ̀ kan jáde láti ọ̀dọ̀ sàábí àgbà Abu Hurairah radiyallahu anhu ó ní baynama an-nabiy sallallahu alayhi wa sallam fi majlisin yuhaddithu al-qawm láàrin ìgbà tánàbí sallallahu alayhi wa sallam tó jókòó ní àyè ìgbà wo ni gbẹ̀dẹ̀ àgbéyàmọ̀ dé. فمضى رسول الله صلى الله عليه وآله وسلم يحدث النبي صلى الله عليه وسلم أتى سؤالك الورع وسيدي بعتهم قام وقال بعض القوم أقام أننا وين وأن باسر وأن سمع ما قال فكره ما قال النبي قام تصر تقول يرالو بيري تسي يجينو في دالو وقال بعضهم أقام أننا وصيك بل لم يسمع وأن يرالو النبي أول olùkọ́ ànábi sallallahu alayhi wa sallam yéé sàkóso ti sẹ́nikẹ́ni ẹnìkan ò sì lè fi léèrè ọ̀rọ̀ kọ́má dáhùn ẹnìkan ò lè bá sọ̀rọ̀ kọ́má kọ́má pèlè yẹn ànábi ọ̀yà gbọ́ni. hatta idha qada hadithahu títí tó fi di pa ànábi parí ọ̀rọ̀ rẹ̀ qala ànábi wa sọ yìí pé ayna sa'il ayna sa'ilu an sa'a níbo lẹ́ni tí ń bèrè nípa tó ní gbẹ̀dẹ̀ àlùkìyàmà ń bọ̀ wá qala ha ana ọlọ́kùnrin ní ẹ̀mí ní ìrẹ anabi sallallahu alaihi wasallam ọ̀rẹ́ anabi ní fẹ́ẹ́dà gbọ́dọ̀ àti amáàlẹ́tò fẹ́ntàwìlì sáà ní ìgbà tí àmánà bá ti di tọ́ráyì tí àmánà bá ti di tọ́sọ́nù adẹ́pẹ́ ẹ máa retí gbẹ̀dàgbìyàmà dé ọ̀rẹ́ kayfa idaa'atuha ó ní ìrẹ anabi báwo làmánà ó ti ṣe sọnù ọ̀rẹ́ ìdàwó sílẹ̀ amúrú ìlà ọ̀rẹ́ ìlẹ̀ àhẹ́lẹ́yìí fẹ́ntọ́mìlì sáà ní ìgbà tí wọ́n bá ti fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ ẹni tí ọ̀kájú ẹ̀ ní ìgbà tí wọ́n bá ti fọ̀rọ̀ tì sọ́dọ̀ ẹni tí ọ̀kájú ẹ̀ ẹ máa retí gbẹ̀dà gbẹ̀dà. Adéṣe ọjọ́ kan nínú àwọn àdé eléyìí ti ṣe àpèjúwe fún wa ìgbà wo gan ni gbẹ̀dà gbẹ̀dà mọ̀ ó ti gan. Adéṣe fi hàn bí ẹgbà tí ayé bá polúkúrú musu bẹ́ẹ̀ bí gbogbo nǹkan bá dàrú tí gbogbo ọ̀dọ́ra wọn má tó di pé àwo ah, kíkájú èèyàn láti fi gbé sípò àwo ah, mímáṣe rẹ̀ láti fi fi ipò kan lọ bí ẹ bá ṣe pé ọmọ ata ni níbo ló ti wá ta ló ní ní baba ń gbẹ́jọ́ tó ti sanwó slọọti ta fún àbí ò tí san là fún wọn níṣẹ́ là gbé wọn sípò àjẹpẹgbẹ ìdàgbé àmà ti sùnmọ́. ọ̀dàdù pé bẹ́ẹ̀ ni amánà ti sọnù kò tàbí ṣùgbọ́n pàmò ànà ti sọnù lórí tánàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam sọ̀kẹ́lẹ̀ yìí òun náà ní ti ń ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé báyìí òun náà ní ti ń ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé wọn kì í wo báwo lèèyàn ti ṣe kájú òṣùwọ̀n sí wọn kì í wo báwo láti fi gbé sípò tó yẹ láti fi ṣe tọ́tọ́ kálá ọmọ dání sẹ́yà wa ni sẹ́ràn wa ni tọ́mọ zónù wa ni àbí èsì bẹ́ẹ̀ lẹ́yìn náà tá a lẹni tó ní bàbá gbẹjọ́ tó bá ti gbà wí pélébé wa tó sì gba complimentary card wá pẹ̀lú ẹ̀ ó ti lẹ́tọ̀ọ́ sípò nìyẹn ọba àjẹgbéwiri ọba àjọlè ọba àjọjàmbá ọba àtijọ́ yìí kí wọ́n lọ́kọ́ nípa asẹ́ kan. tí ò tiẹ̀ mọ̀ nípa rẹ̀ rí rárá rárá rárá wọn à ní fi léèrè pa rẹ̀ torí ẹ̀ eléyìí àmì gbé ìdàgbò yá gbogbo ẹni tí ọ̀ka tó sùn wọn pé àwọn ni wọ́n wà nípò gbogbo ẹni tí ọ̀ka tó sùn sọ yìí ti kọ́dà wá nínú àdéhùn kan eléyìí tí gbé nínú musnadi rẹ̀ ibnu maja nínú sunanu rẹ̀ abu abdullahi hakim nínú mustadraki rẹ̀ látọ̀dọ̀ abu hurayra radiyallahu anhu wala nabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ yìí pé sayati ala nasi sanawatun khaddaat anabi sallallahu alayhi wa sallam wala àwọn ọdún kan bọ̀ ọdún kan bọ̀ tí ó wàá dé báwọn èèyàn àwọn ọdún tí ìtàn ní jẹ̀lẹ̀ àwọn ọdún ọlọ́pọ̀lọpọ̀ tanijẹ́ni àwọn ọdún yìí ń bọ̀. kí ló ṣẹlẹ̀ nínú àwọn ọdún yìí anábì ní sọ́dọ́kù fi hàlùkàdé ní àwọn ọdún ìtàjẹ́ yìí àwọn èèyàn máa pa àwọn òkúrọ̀ lólódodo wọ́n yóò kẹ́sìdẹ́kù fi hàṣọ́ọ̀dì wọ́n máa pe àwọn olódodo lókùrọ̀ wọ́n tẹ́mẹ́nu fi hàlùkọ́ọ̀dì àwọn èèyàn máa fọkàn balẹ̀ sáwọn jàǹbá wọ́n yóò kọ́wọ́nu fi hàlùkàmí wọ́n máa pe àwọn ẹni fọkàntán lóníjàǹbá. وينطق فيها الرويبضة àwọn رويبضة àwọn lókùn tí ó tún máa pẹnu àlùmọ́ sọ̀rọ̀ قيل وما الرويبضة wọ́n ní anabi àwọn ta ni رويبضة anabi ni رويبضة ọ̀nà ni الرجل التافه èèyàn lásán nínú riwaya kan الرجل السفيه òpònú títìrín èèyàn يتكلم في أمر العامة. tí ọjọ́ kò ní bá àwọn àlùmọ̀ sọ̀rọ̀ onígbẹ́nu àlùmọ̀ sọ̀rọ̀. Adéṣe ọjọ́ adéṣe kan tó fẹsẹ̀ rinlẹ̀ ọ̀rọ̀ tó wá ó bá yàn lẹ́rù púpọ̀. Irú àsìkò náà àsìkò tá a wà náà ọjọ́ irú àsìkò tá a nàbì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ rẹ̀. A rí pé ti ní gbogbo tó ṣe pé wọ́n ń lọ sí àwọn iléèwé gbogbo gbogbo ọmọ tó bá ti fẹ́ wọlé ìwé gíga ní nàìjíríà tí wọ́n bí á rí i pé yàtọ̀ sí pọ́nmọ ti parí ìwé mẹ́wàá eléyìí tó ṣe pé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè láyé ìwé mẹ́wàá yẹn ti tó fún ọmọ láti wọ yunifásitì lópin ìgbà tó bá jẹ́ pé ó ṣàṣeyege ó sì gba máàkì tó yẹ níbi ìdánwò àti kágbá ìwé mẹ́wàá òtún bùkátà kátó máa sọ pátó ṣe dánwò míì má lẹ́yìn ìgbà tó máa ti gba ìwé ẹ̀rí ìwé mẹ́wàá kó tó di kó wọ yunifásitì kó tó di kó wọ àwọn iléèwé tí ń bẹ lẹ́yìn ìwé mẹ́wàá kò rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè tiwa a rí i pé lẹ́yìn ìgbà tó máa bá parí ìwé mẹ́wàá tán wọ́n tún ní kó lọ gba fọ́ọ̀mù kan ikú àwọn ṣèdánwò kan jáàmù owó yẹn lè sòwò kékeré pàápàá jùlọ lọ́dọ̀ àwọn mẹ̀kúnnù tó ṣe kó àwọn náà lẹ́ni tó pọ̀ jù lórílẹ̀‐èdè wa ọ̀pá ẹ̀mẹ́yẹ bàbá òun náà ló ṣe pé wọ́n á ti torí rẹ̀ lọ dáko wọ́n á ti torí rẹ̀ lọ bá èrè oko wọn wọ́n dá torí kí wọ́n lè rówó dáwò jáàmù sàfọ́mà àwọn ọmọ wọn gba bọ́ọ̀mù wọ́n gba bọ́ọ̀mù lọ bí ilẹ̀ bí fọ́ọ̀mù yẹn wọ́n gba ìmílíọ̀nù ní ìgbà tí wọ́n bá gba fọ́ọ̀mù yìí tán wọ́n ti máa ń ṣàlàyé fún kálukú wípé owó tí a bá fi gba fọ́ọ̀mù unrefundable ni o kí èso owó tó ṣe ń gbà padà máa o ẹ ti sẹ́yìn ti sàn ti lọ ti lọ nìyẹn o lówó tí òun rìn nígbà táwa sì mà wípé ńgbà tá a fi àyè wọn gba fọ́ọ̀mù two three million sílẹ̀ gbogbo ọmọ tí àwọn gbogbo iléèwé gíga wa lè gbà ní tìbútòrò nàìjíríà wa báyà wọn ò jẹ gbẹ̀rún lọ́nà àgbà lọ ẹgbẹ̀rún lọ́nà àgbà nínú two million tẹ̀wọ̀n ẹgbẹ́ ìdákanu mẹ́wàá ni akramakumullah ẹ wá wo èèyàn one point eight million táwọn náà gba fọ́ọ̀mù yẹn tí owó kékeré yéé sọ owó kékeré àbí wọ́n lẹ́tọ́ gba fọ́ọ̀mù jáàmù rí lẹ́gbẹ̀ẹ́ yìí owó yẹn tẹ bá wá tẹ bá wá sírò rẹ lọ́nà ayé èèyàn tọgbà fọ́ọ̀mù tí wọ́n já ń tàn máa tí wọ́n ò ní gbà wọ́n mọ̀ wá sírò billions ṣé ìjọba náà ló ti yẹ kó máa jẹ irú owó tí ìjọba ń bá dúró déédéé ìjọba tí ó ṣàánú mẹ̀kúnnù tó tún jẹ́ pé tọwọ́ mẹ̀kúnnù nígbà níbi ń sagbára la hawla wala quwwata illa billah. akramakumullah nígbà tí wọ́n bá wá gba gbogbo owó yìí wọn ò tún ní fi ìṣèdọ́gba mú wa nítorí pé gbogbo àwọn ọmọ yìí tí gbogbo wọn bá ṣàṣeyege nígbà tí wọn bá dá àwọn dé yunifásitì tí kálukú mú wọn tún ní wọn tún tún dáwọ mí ṣe gbogbo ètí jáàmù ṣe ó ṣe sápò ara ẹni àbà la hawla wala quwwata illa billah ẹ wá dúró owó ẹ wá dúró wàhálà ẹ wá dúró pọ́njú táwọn ọmọ náà kojú wọn tó di kí wọn ṣe jáàmù yẹn nígbà tí wọn bá tún wá dé yunifásitì àwọn náà tún láwọn tún tún dáwọ mí ṣe torí gbogbo dáwọ jáàmù kọ níbẹ̀ yẹn wọ́n já ọ̀pọ̀lọpọ̀ ọmọ dànù ẹ wá wò bọ́mọ ọlọ́mọ ó sì máa sunkún lẹ́yìn gbogbo wàhálà lẹ́yìn gbogbo àìsàn gbogbo àkàtúnkà gbogbo papa, question gbogbo òwe tí òwúlò tó nígbà tí wọ́n bá wá a lẹ́yìn ti jáàmù tó ti mú nọ́mbà rẹ̀ ń náà tó yé báyìí nídàáwó ọmọ tó tún sọ máàkì tó tún péye tẹ ní wọn ò tún ní mú wa ó tún kú tá lọ́ọ́ mà la ilaha illallah ẹ̀rí fáwọn àmàna ti sọ̀rọ̀ àmàna ti sọ̀rọ̀ ìdí inú tó ń jẹ́ àwọn ọmọ mẹ̀kúnnù tó àfikọ́ lọ́wọ́ bọ́ sànù wa màálù tí ò nírù ọlọ́ọ̀ni bá lé sí yóò tún kú wọ́n tún wá gba nọ́mbà wọn

tí àwa ná lórílẹ̀‐èdè tiwa lórúkọ pa fẹ́ dìbò Iran ìbò Iran báyẹn yẹn gbọ́rọ̀ wọ́n ní wọ́n fẹ́ ná two hundred and something billion naira billion not million billion naira láti conduct election tí ń bọ̀ yìí àbá ní Nàìjíríà tá à ń pé òṣì pọ̀ olùsí ti pọ̀ jù táwọn tó ń ṣe analysis ń sọ yìí pé nígbà tá a bá fi rí bí ọgbọ̀n ọdún sísìn tó máa ń ṣètò nàìjíríà lọ́dún ẹsẹ̀ ṣe yìí àfàìmọ̀ kí gbogbo èèyàn má dẹni tọ́ra gba bára. làwọn ti wá fẹ́ ná two hundred and something billion billion láti conduct election run kò ṣe jẹ́ election run tẹ̀mí ìgbà tẹ́ bá di ìbò run tẹ̀ ń dì náà ẹ̀bẹ́ náà máa ti mú jáde. tẹ̀bórí kí wọ́n dìbò náà lẹ́nu ní ọba lọ lebo rí i pé wọ́n ń dìbò táwọn kan bá débẹ̀ tán tí wọ́n wò pé ẹ ọkẹ ẹ̀yin náà ń mójútó àpótí ìbò pé àwa náà ni ọkẹ um, jáde sọ fún apáti wo ló léde bí wọ́n bá ní apáti báyìí ni ẹ tẹ́wé wọ́n kàn gbé ló kẹ́ ní gbàngbàngbà kálukọ́ bá túlẹ̀ pé ẹsẹ̀ kí ni wọ́n jẹ́ tí wọ́n jẹ́ yọ̀ọ́ bá túlẹ̀ nígbà wọn ti yìnbọn kí n pé ẹni tó bá fẹ́ràn orí ara rẹ̀ ó dilé wọ́n bá gbé àpótí ìbò wọ́n lọ dànù nígbà tó ti jẹ́ pé àwọn ẹni tí ọ̀fẹ́ kún ọ̀fẹ́ kún ọ wọlé ń ní wọlé wọ́n bá yí dànù wọ́n sì ti kó àwọn ballot paper mi wọ́n ẹ jẹ́ kíní tí bẹ́ẹ̀ tá a fẹ́ tẹ́ ẹ kó sínú kíní kó kún. ṣé lẹ́kṣẹ̀ náà ní náà láàrin two hundred and something billion abà ìtẹ́ ìbá wa kọ́ńtírì ẹ̀tàn jẹ́ bí nàìjíríà láyé ẹ̀ nírí. ẹ wá dúró owó nítorí tọ́ náà lówó tó ti gbé tí wọn bá fẹ́ pín fún gbogbo wa nàìjíríà yìí two hundred and something billion yẹn gbogbo ó di mílíọ̀nìyà owó ẹlẹ́tẹ̀ ẹ má di àfẹ́ ìrànú ni ẹ pín fún wa ẹni wọn bá fẹ́ ọmọ ìṣèjọba lọ. torí ìtàn náà two hundred and something billion ó ti pọ̀ jù náà election kìíní gbogbo wọn wá lọ ẹ dákun ẹ wá dúró yàn tí ṣe bá bí àlá nàìjíríà. ẹni tí ń ṣe sàǹsàn ẹni tí dọ́gbọ́n ṣe tiẹ̀ ẹgbẹ́ gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́ tó ń bára àtà àwọn wa lówó tó báyìí àwọn wa máa dábì ṣe wọ́n wà máa sọ pé aláàánú àánú náà ti tó election ló gbé gbogbo lọ olóṣèlú sì máa ń tó mú bẹ́ẹ̀ mẹ̀kúnnù mọ ìyá táwọn ń jẹ bẹ́ẹ̀ síbẹ̀ rí ọ̀wé lọ lẹ́nu ti lọ báyìí iná sọfọlọ màlẹ́kà á máa bìyàn màlẹ́kà kú ó yẹ ẹ̀ kí ló dé tó tètè kájú wá báyìí ẹ̀ ń gbọ́ àná ẹ̀ ń ṣe primary school gbọ́ ṣe bàbá tá a fẹ́ kú wọlé yìí lọ so ibi tá a ti ṣe kínní àti ọmọ olórí kan gbàdá bọ̀ la hawla wala quwwata illa billah ṣe ìdí àwọn nǹkan làwọ́ wà ágbàgbé tí ayé jẹ́ sí. adúrú owó yìí. àwa náà kan náà látọ̀ wá kíkọ́ ọmọ mẹ̀kúnnù tó máa sanwó torí pé ó ṣe jáàmù tá a mọ̀ tá a ní í mú a tún á kó jọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ àwa lẹ́nìkan tó wá bẹ̀ lámàánà ẹ wá dúró owó tó kó jọ tó wà hàlálì tó wà hàlálì lówó tó kó jọ owó yẹn jẹ́ nínú àwọn owó mẹ̀kúnnù àwọn ọmọ mẹ̀kúnnù lùbọ́sà tòmátò owó tá a kó jọ ń so gbogbo owó ń àwọn àkójọ àwọn àtúnlẹ̀ amana sàmánà àkójọ ẹ wá wà wá náà tá ń gbowó lọ́dọ̀ mẹ̀kúnnù ẹ wá dúró tá a fẹ́ ná sí di ìfòfò. akramakumullah wàláhi ọ̀dọ́ adúpá máa nà ti ní nàìjíríà wa yìí a máa ń pé wọn máa pa a tún wọn sọ pé agbóṣùbà fún bàbá bàbá a sì mẹ́ni tí ń sòdodo tá a máa sọ pé kìlọ́ fúra yìí dáre pé tálẹ́ lọ sọ̀rọ̀ lágbára ẹ̀ mọ́ lẹ́yìn ẹgbà tì. ayé ti dàrú bá àmánà ti sọ̀rọ̀ ẹ wá wò ẹni tí wọ́n máa ṣàgbẹnusọ fórílẹ̀-èdè ẹ̀yẹ wò wọ́n wò àwọn ẹjọ́ ẹni wọn jámà kankan wọn ò sí lábẹ́ òṣùwọ̀n kankan pé wọ́n ní láárí wọ́n wúlò irú wọn yẹ kó tiẹ̀ máa gbẹnu àlùmọ́ sọ̀rọ̀ àwọn ní akramakumullah ó kù sọ́wọ́ gbogbo wa o tí wọ́n bá lámàá náà sọnù wọ́n náà bira rẹ léèrè tí wọ́n náà ṣe fọkàn tán dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ nu wa náà ti fìdí rẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ dá láàrin wọn sọlọ ìjàmbá ni iná ni wọ́n ti máa dá ládàá pípẹ́ ni tí fọ́ọ̀tọ́ sí nípìn lára mu nítorí ó ti jàmbá yẹn. owó olówó tí gbé sí ọlọ́dọ̀ jẹ́ wọ́n tún ń dá sàpẹ́ tí fọ̀tọ́ sí nípe lára àmọ́ ebó nàjì ẹgbọ́rọ̀ fà ṣebó nàjì ókè ń wò jì tó sì fẹ́ gbé pamọ́ sí ọlọ́dọ̀ ìwé yẹn ṣe wáàzí fún pé ṣé èso wo lè lélẹ̀ torí pé èmi ò lè gba owó olè láyè pé kí gbé pamọ́ sí mi lọ́dọ̀ ìwọ gbà sọ́dọ̀ nígbà tó lówó á béèrè owó ọ̀há ní ah, nǹkan ti sowó nǹkan ti gbogbo bí ọba gbowó sí owó pòórá níbi sùn a ok àdáwò yẹn ló wá sọ owó lówó nítorí ẹ ẹ rí i pé ọ̀pọ̀ àìmọye àwọn èèyàn náà lórílẹ̀‐èdè tí wàá bí wọn lámànà wọn lámànà bàbá yẹ pé ibi sẹ́kẹ̀ náà bá gbọ̀ sí ṣebí bí wọn náà ṣèṣì jàǹbá lọ́mọ wa ẹni tí wọn bá fi sọ ilé ẹrù ṣebí gbogbo ẹrù tán kó bẹ̀ ni wọn máa dín so ẹni tí ó sì lóun fẹ́ dúró déédéé ṣebí àwọn fámìlì àtàwọn àbátan rẹ̀ òní tó dúró déédéé wípé má yọ lòṣì má yọ lórí ibú kọ́ má jẹ́ pé kò sí wọ bí sẹ́ẹ̀ lọ́ọ́ jáde ńbẹ̀ gbogbo bí tí nǹkan bá ti ṣe máa dí kó òpin rẹ̀ káti ẹ̀kún wọn padà wá mú ọ lọ́la ẹni tí ọkàn ṣẹlẹ̀ náà ní wípé ọba ti lọ ẹ̀wọ̀n ọdún mẹ́ta gbogbo owó tó ti kó yọ padà di tiẹ̀ yóò di halal ẹ̀wọ̀n ọdún mẹ́ta ti halal níbo òsì tàbí ṣùgbọ́n gbogbo àwọn èèyàn tí ń ríṣẹ́ lónìí níbi tí ilé ayé bàjẹ́ dé lórílẹ̀‐èdè wa ní nàìjíríà lónìí competency kọ́ ni wọ́n fi ń ríṣẹ́ o pé ọ̀kájú òṣùwọ̀n kọ́ ni wọ́n fi ń ríṣẹ́ ìdènà ẹ̀rìn pé gbogbo bíi sẹ́nà tí ọlọ́run bá ní kẹ́nìkan tó kájú òṣùwọ̀n orí bẹ́ẹ̀ wọ̀ àṣírí máa tú sí wọn lọ́wọ́ pé ah nàìjíríà ti bàjẹ́ kọjá sísun gbogbo àwọn èèyàn yóò mọ̀ wọ́n ti kó wọn bẹ̀ nítorí pé kí ni bàbá rẹ̀ lọ́gá àgbà yóò kọ́ ọmọ rẹ̀ bọ́ àbí òní kìbọ̀ yóò kìbọ̀ àbúrò bàbá rẹ̀ ẹni dàrẹ́tọ̀ yóò kí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ bọ́ àbí òní kìbọ̀ yóò kìbọ̀ ọkọ rẹ̀ lọ́wọ́ à yóò mú ìyàwó àbí òní mú wọ yóò mú wọ ẹ aráàlú wọn ọlọ́gá ó sì fẹ́ káwọn ọmọ àlọ́ àwọn pọ́ńbì yóò kó wọn sí. ètò ìṣẹ̀lẹ̀ nàìjíríà ti wà ní báwo wá ni a ti sì wá rí àmánà báwo láti rá àwọn ẹni tó ṣe fọkàtà wọn náà ti ma náfìlà béèrè lásán ẹni kan máa sọ wípé wípé bàbá rẹ ọkàn rẹ ọba lẹ sọwọ tí bàbá rẹ ń gbà ọkàn rẹ ti fẹ́ balẹ̀ tẹ́lẹ̀ náà ṣé bàbá rẹ ọ̀nà tọ́tọ́ ló fi rí sẹ́ni èyí sọ̀nà tọ́tọ́ ló fi rí sẹ́ni nínú jàǹbá tó wà òun náà ni pé bàbá rẹ ní ìsinyìí báyìí wọ́n ní bàbá rẹ ní masters degree wọ́n lọ ga gbogbo iléeṣẹ́ yẹn bàbá rẹ tó ní masters degree yẹn ìwé ẹ̀rí alákọ̀ọ́kọ́ téèyàn máa tún fi gbà mí lẹ́yìn rẹ̀ tí bàbá rẹ gbà ẹlòmíì lọ́ọ́ bá kọ́ jàǹbá náà àbí èsè jàǹbá ẹ̀hìn wàhálì tí bàbá rẹ ṣe nẹ́kò tí bàbá rẹ ṣe ẹlòmíì bá kọ́. wọn máa béèrè kẹjọ sá tó bá yẹ kó bí yẹn ti sínú kí ni kàfàrà rẹ kí ni pẹ̀sẹ̀rẹ́ rẹ àlọ́ dára ni ọ́ kọ́kọ́ bẹ́ẹ̀ ọ̀daràn gidi ni ọ́ ti jàǹbá gbogbo àlọ́ mà ẹ̀yìn tí wọ́n lọ ọmọ ipò tí wọ́n lọ gbogbo pọ̀ lórílẹ̀‐èdè bì tẹ́rì pé àwòdì ẹni bá gbónúkún ṣèdánwò gbónúkún yọ sọ ìwé ẹ̀rí náà láàmú àwọn amalélé lórí láàmú amalélé lórí àwọn alọ́gbà awé ẹ̀rí báyìí ọgbà awé ẹ̀rí báyìí rán lásán tí wọ́n bá wádìí débi fọ́tò ẹ̀rí pé kò jọra wọn. kọ́dà wọn tún ṣe bẹ́ẹ̀ títí dé lu òkèèrè láwọn ọmọ nàìjíríà yìí wọ́n ṣe bẹ́ẹ̀ dé lu òkèèrè wọ́n mú àwọn kan nínú àwọn ọmọ nàìjíríà lu òkèèrè wípé ẹni tó ní ìdánwò ó jókòó kalẹ̀ ó ti wá sanwó fún ẹlẹgbẹ́ rẹ̀ ọmọ nàìjíríà míì wípé ọlọ́gbọ̀n ṣèdánwò ní dìpátmẹ́ǹtì àwọn irú ìṣàǹṣe nàìjíríà náà wípé àwọn èèyàn funfun ò ní dáwọn nù pé gbogbo wọn kúkú dúdú àṣebàṣe dúdú ojú wọn yàtọ̀ ojú wa yàtọ̀ síra wọn tọ́ akramakumullah àṣíríwájú àwọn máa ní kálukú ẹ̀sìn pé wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ sùn funfun fún wa ni kálukú tí wọ́n máa wọlé kó máa di káàdì rẹ̀ lọ́wọ́ tó wọ́n máa ń wo fọ́tò síra wọn pé ìwọ́kọ́ lélẹ́yìí ìwọ́kọ́ lélẹ́yìí bóòlù ti á jẹ́ àwọn ọmọ nàìjíríà wọn kú akramakumullah tí amánà bá ti sọnù báwọn ẹ̀rú ọmọ àbàyàn péńtà awi ti súnmá ìgbéǹda òkè àmà ń kalẹ̀ fún gbàgbàgbà gbogbo àwọn nílàkẹ́ ọmọ abẹ́rù nítorí pé àmì pé ilé ayé ń lọ sópin nìyẹn àwọn anísọ yìí pé nígbà tó ti jẹ́ rẹ ti pọ̀ jù ọ̀dọ́ tí wá ń bí ajẹ́kọ́ máa ṣẹlẹ̀ bí ṣe ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo wa náà lọ dára kálá táwọn èèyàn bá ń dáràn nítorí yẹ àwọn mọ́mì ní nìkan sọ pé àwọn ò ní dáràn táwọn bá ń ṣàìdá nítorí yẹ mùsùlùmí ní kó wọn máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó ní la takunu imma'a ẹ mẹ́sì díẹ̀ ní tí wọ́n máa sọ pé bíi bá yí lọ làwọn máa bá wọn yí lọ أبوان سايدا أقول ما تسمعون وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه من كل ذنب إنه هو الغفور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 yóò máa hàn láàrin àìdá eléyìí táwọn aláìdá bá ń ṣe ẹ̀sìn tiẹ̀ tí wọ́n bá ń ṣe yóò mú ọ dáyàtọ̀ gédégbé lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn tí àwọn ẹlòmíì bá ń ṣe eléyìí tí wọ́n máa pàkíyèsí gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá nílò nínú àwọn ẹni tí ò tí ì jẹ́ mùsùlùmí káwọn náà máa sì béèrè kí ló dé tí wọ́n fi ṣe báyìí kí ló dé tó fi ń hùwà báyìí eléyìí tó lè mú kí ẹni tó fẹ́ gba Islam kó gba Islam ẹni tí ò sì ní gba Islam kó náà mà ipò ńlówù láti má soríire ló wọ́n fi padà sórí ibú nígbà tó bá ti lọ́la gbẹ̀ndà òkèèyàn kò sí bá àwùjọ ti ṣe lè bàjẹ́ tó kò sí bí ìwà burúkú ti ṣe lè pọ̀ níbẹ̀ tó tọ́yẹ wípé kí mùsùlùmí wọn á ti torí rẹ̀ kó náà sọ wípé báwọn èèyàn ṣe ń ṣe ló náà máa ṣe nítorí pé òun ò lè dá òun ò lè dá yàtọ̀ láàrin àwọn èèyàn téèyàn bá ti sọ bẹ́ẹ̀ a jẹ́ pé islam ọ̀la pa lára rẹ̀ lọ. bánàbí muhammad sallallahu alayhi wa sallam bó ṣe dàgbà gbájú bá àwọn èèyàn ní mẹ́kà òun náà ní kó jàǹbá lọ́pọ̀ nínú wọn àwọn èèyàn rádaràda ló pọ̀ nínú wọn àwọn abọ́gibọ̀ pẹ̀lú àwọn èèyàn yìí báyìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí tí wọ́n fi dá ànábì wa mọ̀ sallallahu alayhi wa sallam ṣáájú kó tó dá ànábì rárárárá òun náà ni pé as-sadiq al-amin olódodo ni ẹni tó sì ṣe fọkàn tán ni wọ́n ní kí ló dé náà fi pè ní as-sadiq li'annahum ma máa lẹ́nu rí tó ti pé táwọn èèyàn bá déèyàn rádaràda àwọn náà máa ń tọ́da o táwọn èèyàn bá déèyàn játijáti ìwà rere àwọn náà máa mọ̀ pé wà rere lélẹ̀ tó fi mú kí gbogbo àwọn kèfèrí kọjá pé orí kìtàn fún ànábì ní ọ́sọ́ọ̀dì olódodo èyí ti lásán àfi nítorí pé wọ́n ní wọn ọ̀ka irọ́ máa lẹ́nu rí sallallahu alayhi wa sallam wọ́n ti tún máa ànábì sallallahu alayhi wa sallam ní al-amin ẹni tó ṣe fọkàtà wọ́n ní ànábì dàbí ilé ìfi nǹkan pamọ́ ní gbogbo mẹ́ta gbogbo ẹjọ́ bá fẹ́ fi nǹkan pamọ́ tí ọ̀fẹ́ kí nǹkan kún ṣe ọ̀dọ̀ anábì ni wọ́n kọ pamọ́ sí ọwọ́ tí wọ́n fi fún náà lọ́wọ́ tí wọ́n fi gbà á ní nǹkan kún ní ṣe kò ní yín kẹ́ tó ti pé àwọn onírúwà bẹ́ẹ̀ àmọ́ wọ́n mọ̀ pé ìwà rere lélẹ́yìí torí ẹ̀ eléyìí ó fún anábì sallallahu alaihi wasallam tó mú kí àwọn ẹrú ọlọ́run tí kọ́kọ́ gba islam ní maka fún ọgbà islam láì jẹ́ kí wọ́n ṣe èméjì láì bẹ́ẹ̀ ní kankan dámọ̀ràn. àwọn kèfèrí maka wọ́n ti àtúnkọ́ kàába látàrí pé àgbàrá òjò ti ń rọ́ọ̀lù ti ń rọ́ọ̀lù ó ti mú kí ìpìlẹ̀ rẹ̀ kó yin ó kúkú gbé sáyè rẹ̀ ọ̀rọ̀ wa dìjà láàrin wọn a lè gbà kọjá pẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ sáyè ẹ̀ àwọn ẹ̀yà mìíràn sọ fáwọn náà lè gbà kọjá pẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ sáyè ẹ̀ ọ̀sá ti sọ èso àtàyànyàn láàrin wọn nítorí bá méjì kọ́ ẹnikẹ́ni tó bá láǹfààní àti gbé sáyè rẹ̀ ìtàn onígbàgbé rẹ̀ láíláí ẹ̀yà báyìí nínú wa inú gbé òkúta dúdú sáyè rẹ̀ lẹ́yìn ìgbà tó tún ká bá kọ̀tàn ẹnìkan wọn gbà fẹ́ni kejì wọ́n wá fọ̀rọ̀ sórí pé ọ̀dà àwọn onílàákà yìí láàrin wọn wọ́n ní ẹja fọ̀rọ̀ yìí wá fi sí orí wípé ẹlòmíì tí máa ń bọ̀ láti ìta wá sínú kàábà ń bì tí ọ̀ma kí là ń fà lọ́wọ́ ọba wa gbókùtà ìfàyè ẹnì yóò wò lè jà Sọlọlọ alaihi wasallam wọlé ànábì ò ti dà ànábì gbà náà rírí tí wọ́n rí báyìí wọ́n ní sí àgbà olódodo ẹni fọkàtà pé irú wọn irú èèyàn bíi náà là náà wọn ti dá pé ni wọ́n bá kọ́ wọlé ẹlòmíràn sọ pé ah, bíi tẹ̀lé ikọ́ ìtẹ̀lé ikọ̀ yàtọ̀ sí wa nínú wàrí ọ̀fẹ́ kọjá yìí pé gbogbo wọn náà ní kópa nínú gbígbé táyé rẹ̀ anábìwá tẹ aṣọ rẹ̀ tó dàbora ó ní kí wọ́n gbókùtà rẹ̀ kí wọ́n gbélé lórí kí gbogbo ẹ̀yà kọ̀ọ̀kan yẹn aṣojú kí kálukú di etí aṣọ mú la ilaha illallah ọlọ́run dá anábìwá dá pọ̀ kí kálukú etí aṣọ mú alẹ́ kí gbogbo alájọ wọ́n á jọ gbé láti ibi tí wọ́n wà títí títí tí wọ́n fi gbé tí wọ́n gbé lọ nígbà wọn á dán ànábì wọn á dágbé ó gbé táyé rẹ̀ lọ́ba tán ìjàmbá parí bẹ́ẹ̀ náà ni nígbà táwọn ẹgbẹ́ sallallahu alaihi wasallam tó dà ànábì tó ń tọ́lọ̀ ń pa aláṣẹ gbogbo wọn afúnṣọ gbogbo tí wọn kó pamọ́ sí lọ́dọ̀ nínú kó fún Ali ibn Abi Talib radiyallahu anhu gẹ́gẹ́ bí wọ́n ṣe kó sí lọ́dọ̀ kó tó di pé wọn náà máa bọ̀ wá sí Madina lágbájá lónìí nǹkan báyìí tá a padà fún tàmẹ̀dò ló gbélé sí mi lọ́dọ̀ tá a padà fún dóòlà ló lé léyìí jọ́tẹ̀ lọ́wọ́ kó ti ṣe kó fún mi. Ànábì wa ti ṣe ṣe sallallahu alayhi àwọn ará Mẹ́kà tó lẹ́nu òru àná sígbà tílẹ̀ má ọlọ́run ó mú ó gbé mi sí ìrìn àjò òru láti Mẹ́kà lọ sí Baitul Maqdis ní Jerusalem nígbà tí mo wá dọ̀hún ọlọ́run tún gbé mi láti bẹ̀ lọ sí sámà sámà kínní èkejì títí dé sámà keje mo sì tún ti padà sí Mẹ́kà kó tó di pálí bá yìí yọ gbogbo ara mọ́ta ni ọmọ ọmọdù irọ́ ìpọ̀ e, èrè táwọn afosùn kan rìn alọ́ lásán oṣù kan ni táwọn lọ sí Baitul Maqdis pípadà náà o kan ni ìwọ́n wá sọ pé orin ìrìn alọ́ ààbọ̀ láàrin òru kan láì jẹ́ pọ̀ ńlálà o tún wá sọ yìí pé lójú fò o tún ti lọ sẹ́mà kínní sẹ́mà kejì sẹ́mà kẹta àwọn ọ̀mọ̀nà sẹ́mà àmọ́ àmọ̀nà Baitul Maqdis. èyí tó wí yóò rí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ Abubakar bá kọjá bá wọn bẹ́ẹ̀ aa ò tún rí ìtọ́rẹ̀ rẹ tó yọ ó tún lòun rí ìrìn àjò báyìí gbogbo oríṣiríṣi ní sáńpé o Abubakar ni só ti wí wọn ló ti wí onítọ́ba wí ajẹ́kòdodo lọ sọ láàyè tọ́ba wí ajẹ́kòdodo ni níjọ́ náà lànà fún Abubakar ok anabi bá a jẹ́ kí wọ́n ti kárọ́ ọmọ lẹ́nu sábò bá sáré ó dùn ọjọ kan wàhálà ṣẹlẹ̀ láàrin anabi àtẹnìkan wọ́n wá níta náà jẹ́rìí fún anabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yóò sì sójú ẹnìkan ẹ̀wọ̀n tí àwọn máa sọ ni pé ọlọ́run lẹ́lẹ́rìí ni kì í sọrọ tí ẹ máa sọ kóòtù rẹ àmófin ọlọsọ kóòtù wa. bọ́kàn náà sàhábà ṣe sọ pé èmi ọ̀jọ́ ìfanàbí kò sójú rẹ̀ ń èmi ọ̀jọ́ ìfanàbí wọ́n ní kí ló dé tó fi jẹ́ rí wọ́n ní anábì ìparọ́ anábì ìparọ́ anábì ní lọ tí wọ́n bá jẹ́rìí fún yàn ẹ̀rí ìwọ nìkan ẹ̀rí èèyàn méjì anábì bá wa jókòó rọ̀ ṣé ẹnìkan jẹ́rìí fún bẹ́ẹ̀ ẹ kíyèsí gbólóyìn wọ́n ní máa jẹ́ rẹ̀ bọ̀ yìí kẹ́kẹ́ ìlà wọn kárọ́ máa lẹ́nu rí sẹ́mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé nìsín àká òdodo máa lẹ́nu rí ni. bẹ́ẹ̀ ẹni bàbá sọ̀rọ̀ ẹgbẹ̀rún fún yín ọ̀kan nínú ẹgbẹ̀rún lè jó tọ̀ láàyè láàyè lọ. ó lé ó lé èyí ṣe pé ó jó tọ̀ ó lé jó tọ̀ torí máa lẹ́nu anábì tí ó ti kọ́ máa rẹ lọ́n bá ṣeré ọ̀gbọ́dọ̀ parọ́ torí ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ wa náà ká ní àmàna bẹ̀rẹ̀ látòrí ẹ̀sìn wa mímójútó gbogbo ẹ̀sìn àmàna ni wọ́n pè téèyàn bá ti dẹ́ni tí mójútó ẹ̀sìn wọ́n pè ní al-amin ẹni tó ṣe fọkàntán láàrin rẹ sọ́lọ̀ ìtọ́nà fi sọ òun mi tọ́ba wa jẹ́ kó ń fẹ̀sìn ráre ọ̀ kẹ̀sìn kó nǹkan kan gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti kúrò nípò àti gba oríkì ńlá yẹn o èèyàn ọmọ wa jẹ alkha'il oníjàmbá ọlọmọ sì wá bẹ́ẹ̀. akramakumullah kájẹni tí ò ṣe fọkàn tán inú àpẹẹrẹ tó múnàfíkì lẹ́yìn o kò sì ní dá kéèyàn dẹjú lẹ kó fi wá jẹ múnàfíkì ọlọmọ yà wá múnàfíkì anabi wa sallallahu alayhi wa sallam ó lápẹẹrẹ tá a fi dá múnàfíkì mà nǹkan mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ìdá àdẹ́tẹ́ kẹdàbà àìsọ̀rọ̀ rẹ̀ láìparọ̀ rẹ̀ wà ìdá wàhádẹ́ àkùlẹ́fà àìsàdéhùn rẹ̀ láìyàdéhùn rẹ̀ wà ìdá tómìnà kọ́ọ̀nà wọn kì í fọkàn tán kọ́ mẹ́jàmbá tó ajẹ́gbẹ́jàmbá nínú àmì ìdíjẹ́ múnafìkì ọlọ́run bá kọ́ mọ́ yà wá múnafìkì ẹ jẹ́ ká ṣe dáadáa láàrin wa sọ́nà. So nípa mímójútẹ́sìn wa àní nǹkan kan tó pàtàkì tó nǹkan ní bàbá ńlá àrísìkì tá a ní tá a bá mójútó ayé ọ̀dà o ọ̀run ó sùn wọ́n ẹ jẹ́ ká ṣe àmánà láàrin wa sáwọn èèyàn ẹgbẹ́ wa tẹ́ bá ti tún àárín yín sí atọ́nà ẹ tún àárín yín àtàwọn èèyàn náà sí mẹ́jà mẹ́rin kankan ẹ jẹ́ ẹni tó ṣe é gbé yọ̀ọ́ jẹ́ lè fọkàn tán. bó jẹ́ pé nǹkan lé ayé náà bá gbé sí yín lọ́dọ̀ bẹ́ẹ̀ fún yín náà ní ẹ̀dá padà tó bá jẹ́ pé ọ̀rọ̀ ni wọ́n fi pamọ́ sí yín lọ́dọ̀ ẹ mẹ́jẹ nìkan kan gbọ́ ẹ mẹ́jẹ ní ọlọ́kan gbọ́ nítorí pé wọ́n máa ń gbọ́rọ̀ pamọ́ sí lọ́dọ̀ akramakumullah tó sọ gbọ́rọ̀ tí mọ̀jẹ̀ ọjẹ́ pé ẹnu ọmọ ajá yín jẹ pé kí ló tún kó ń kùn tí n ti sọrí wá tó gbogbo nǹkan tó bá jẹ́ nǹkan ìfọkàntánni láàrin yín àti èèyàn ẹ má jàǹbá ẹ má jàǹbá nínú ó náà ní kí n rí pé bóyá mi yìí ó láwọn àìdá kan sọ kí n máa bàjẹ́ lẹ́yìn nínú jàǹbá Islam ọ̀fẹ́ ẹ tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn rẹ̀ ká Islam lò à ẹ pè kan ẹ̀yìn kan nǹkan bàbá alágbẹ́jọ́ ń tẹ̀sí báyìí báyìí máa dà ẹ dàpọ̀ wà padà kọ̀ yẹ kíkọ́ ka mẹ́yàn lọ́wọ́ wọ́lá yóò dúpẹ́ dúpẹ́ nítorí pé ń tẹ̀sí fún ni wọ́n pè ní nasiha yàtọ̀ sí kẹ́ wá ẹ bá dálẹ̀ láàrin jama fọdíhà ni wọ́n ń pè lé yẹn tùnà sírí kò sí bẹ̀rẹ̀ àti lè ní mánì tó kò ní gbọ́ kò ní gbà tó bá fà àrìn ìdálẹ̀ ti dá ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ àmọ́ tẹ bá pè ló nǹkan ẹyin kan tẹ̀sí sọ fún pé nǹkan báyìí báyìí tó ń ṣe ọ̀yọ́ àpáti kò sí bẹ̀rẹ̀ àti lè burú tó wàhálà yóò lọ gbọ́ ẹ̀sìn ẹ̀ra ìpàdé so eléyìí ń bẹ́ẹ̀ nu àmáàdà kò ní í dáa kọjá yìí pé ìwọ lọ́mọ wa gun ọmọlàkejì rẹ lọ́bẹ lẹ́yìn lẹ́yìn ìgbà tó ti kọ̀yìn tán ìgbà tó sì wà pẹ̀lú rẹ̀ tó dúnrin jú ò ní sọ pọ́sà ìdá lẹ́yìn rẹ̀ ó sì mọ sọ ìdá parí tó eléyìí ò sínú àmàna jàmbá ni wọ́n ń pè lẹ́yìn nínú jàmbá òun náà ní kọjá ikú ọkàn àwọn ẹni tẹ̀jọ́ ń gbé ọ̀bá lẹ̀ ọ̀bá lẹ̀ sí ọ wọ́n ti mọ̀ ń gbé wili gbọ̀ngàn máa fi sílẹ̀ nínú ilé ó kó lẹ̀ ọkàn wọn ò tún balẹ̀ àwọn ìyàwó wọn tán tún dáràn ó lè lọ ọ̀rọ̀ obìnrin olóbìnrin mú nínú jàǹbá nìyẹn akramakumullah inú wà tí òye kan bá lọ́dọ̀ mùsùlùmí nìyẹn kọ̀tọ́kọ̀tọ̀ nà bí ti wùlò kéré mà mùsùlùmí ó máa ń jìnnà sí gbogbo rádaràda ó sì máa ń ṣe gbogbo dáadáa ọlọ́run sèmi pẹ̀lú yín ní mùsùlùmí gidi ọlọ́run ọba kó túbọ̀ fi islam kó fi rọ̀ wá lọ́rùn àwọn àwa burúkú ó kéré ó tóbi ọlọ́run gbàgbó lọ́wọ́ wa àwọn wà rere eléyìí tó dáa tó dáa téèyàn fi sórí rẹ̀ ọlọ́run bá ti fi pààrọ̀ rẹ̀ ọlọ́run bá kó sí wa lórí rẹ̀ jálẹ̀ kárántí pé nínú tí ọlọ́run bá fi pa wá láṣẹ lábẹ́ jíjẹ́ mùsùlùmí onáà ní ká máa pọ̀ ní sísè àṣọ láti fọ́gbà tiwa anabi wa muhammed sallallahu alayhi wa sallam pàápàá jùlọ ní gbogbo òru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ láti ìgbà tó rùn ti wọ̀ lánàá tí ó fi wọ̀ lónìí ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá Ànábì ti ṣe tọrọ rẹ̀ lọ́dọ̀ wa. Allahumma salli ala Muhammadin wa alẹ́ ali muhammed kama sọlẹ́ ìtà alẹ́ Ibrahim wa alẹ́ ali Ibrahim innaka Hamidun Majid wa barik ala Muhammadin wa alẹ́ ali muhammed kama barakta alẹ́ Ibrahim wa alẹ́ ali Ibrahim innaka Hamidun Majid wa sallim tasliman kathira. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله